ní bàbá mi wọ́n ní àwọn làwọn fẹ́kẹ́ báwọn dá àwọn ìbéèrè yìí so ipe camp ní táìmù kérésìmọ́sì àtàwọn ọ̀tọ̀ àtàwọn èèyàn ń ṣe yẹn wípé kí ni ojú tí ẹ̀sìn fi wò ìyẹn ìbéèrè alákọ̀ọ́kọ́ mú òpé kámọ́nú jẹ́jẹ́ jẹ́. alhamdulillah wasalaatu wasalaam ala fún Allah subhanahu wa ta'ala. الصلاة والسلام على محمد صلى الله عليه وسلم mo kí gbogbo àwọn mẹ́ṣáì wa tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa láti àárọ̀ pàtàkì jùlọ àwọn ṣéèkù wa الدكتور فاضل حفظه الله تعالى وصدد خطاه abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala alékún dáadáa àti ìdúróṣinṣin kọ́lọ́mọ subhanahu wa ta'ala kí ó bá wa ṣe fún wọn àti gbogbo àwọn mashayikh wa tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀. níbi àwọn ọ̀rọ̀ tí àwọn dókítà wa sọ màá kàn fẹ́ kàn mọ́ síbi kankan bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ wípé kò yẹ kí n kàn mọ́ sí rárá ṣùgbọ́n torí àwọn míì sàn lè fẹ́ ṣi ọ̀rọ̀ gbọ́yé. àwọn àfáàrù tí àwọn dòktóru wa tí wọ́n kà fún wa bí wọ́n ṣe rí nìyẹn tí èèyàn bá ń ka àwọn àfáàrù wọ̀nyí tí ó ń kà wọ́n àbáwọn àfáǹkà fún wa ń a mọ̀ wò pé wàláhì àti ṣì kankan ṣùgbọ́n àwọn èèyàn máa mú àwọn béèrè ní ìwà tí ó ní pé ṣe bí àwọn àfá aládìísì wọ́n gba àdìísì lọ́dọ̀ àwọn oníbídíà eléyìí náà ọ̀rọ̀ tí àwọn àfá àti yanjú ni ìyàtọ̀ ń bẹ láàrin hadith anabi sallallahu alaihi wasallam ati kí n kó àlàyé àdìísì anabi lodo èèyàn ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì èèyàn kan gba àdìísì anabi wá sallallahu alaihi wasallam ṣùgbọ́n èmi mo fẹ́ lọ kọ́ ìtumọ̀ hadithi ànábì lọ́dún èèyàn kan àwọn méjì ò jọra wọn eléyìí ló fà á tó fi jẹ́ pé màá fẹ́ fi ọ̀rọ̀ tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala tí wọ́n sọ láti lè fi kí ọ̀rọ̀ wọn lẹ́yìn Ibn Taymiyyah gẹ́gẹ́ bó ṣe ń bẹnu Majmu' al-Fatawa tí wọ́n kó jọ volume 24 page 175 wọ́n ní wàlẹ̀ hàdà nítorí èyí kánàl ìmáàmù ahmad wọ́n ní ìmáàmù ahmad wa aksaru man qablahu wa ba'dahu min al-a'immati àti àwọn tó ṣe wípé wọ́n pọ̀ nínú àwọn tán síwájú wọn àtàwọn tí wọ́n wá lẹ́yìn wọn min al nínú àwọn imam kamalikin wa ghairi gẹ́gẹ́ bí ìmáàmù Malik àtàwọn míì ìmáàmù Malik rahimahullahu ta'ala wọ́n ṣíwájú ìmáàmù Ahmad bẹ́ẹ̀ làwọn àfa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfa àti àwọn dòktóru wa tí wọ́n dárúkọ ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ṣíwájú ìmáàmù Ahmad rahimahullahu ta'ala wa ghayrihi la wọ́n ń gbàdí ìsìn lọ́dọ̀ ẹni tí ó jẹ́ oníbídíà tó ń pèpè sí bídíà rẹ̀ wala yujalisūnahu wọn ń bá jókòó bi khilāfi sākit yàtọ̀ sí oníbídíà tó ṣe pé òun dákẹ́ ń tiẹ̀ bídíà ń bẹ lára rẹ̀ ó lè jẹ́ pé ó nira yí àwọn kàwáríjì ṣùgbọ́n kò ń fọn ká agídílẹ̀ fi mọ̀ ìpẹ́ nìyí nira yí àwọn kàwáríjì ó lè jẹ́ pé ó nira yí àwọn jàmíyà kò tí ẹ̀ common ike kan gba kí n lọ àwọn jàmíyá ni ó lè jẹ́ kó ní àyè rọ́fdù ike ráàyè àwọn tí wọ́n gba ti Abubakri àbí Umar ó lè jẹ́ kó ní ráàyè yẹn ṣùgbọ́n kò ń báwọn èèyàn sọ wọ́n ń fọn ká ẹni wíwẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n pè ní kíni asaakit oníbídíà ni ṣùgbọ́n kò ń fọn bídíà rẹ̀ ká oníbídíà tó ń fọn bídíà tiẹ̀ ká ni wọ́n ń pè ní àdáì àbí àdàáyà àwọn àfá wọn a máa ṣòfihàn láàrin méjèèjì waqad akhraja ashabu sahih ó ní àwọn tí wọ́n ní tíra sahih bí sahih bukhari sahih muslim wọ́n ti gba hadithi àwọn anjamaatin hadithi àwọn àfá kan mímọ̀ rúmìyà bíbí àtin nínú àwọn tó ṣe pé kí ni wọ́n fi ẹ̀sùn dídí àkankan ìyẹn sakitin nínú àwọn tó ṣe wípé wọn ń pọ́n bídí àti wọn ká walam yukhrijū àní du'āti ilā al-bid'ah ṣùgbọ́n wọn tí wọ́n ń pèpè lọ sí bídí à wọn gba àdísì wọn eléyìí tá a sọ yìí bàbá wo tírọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa aládìsì tó bá ń sọ̀rọ̀ wọn á sọ̀rọ̀ nípa ar-riwāya 'an al-mubtadi' ìgbà àdísì lọ́dọ̀ òní bídí à ẹ̀rí tí wọ́n máa fa ẹni tó jẹ́ dáì ṣàdìgbàdìfẹ̀ ẹni tí ò jẹ́ dáì àwọn mí ẹni tó ṣe ike ojú oníbídíà rárá àwọn mìíràn ni tó bá jẹ́ záyà òun ni ẹmọ́ gbàdífì ẹ̀ lára àwọn àfá àtàgbàpadè gbàdífì ẹni tó jẹ́ dáyà gan tó ń pèpè sí bídíà òun ni Sheikh Al-Albani rahimahullahu ta'ala wa àwọn gbàgbẹ́ni tó ń pèpè sí bídíà a lè gbàdífì lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn náà àwọn náà sẹpẹ́rẹ́tì láàrin wípé hadith anabi sallallahu alaihi wasallam àti àlàyé hadith anabi eléyìí ni nǹkan táwọn èèyàn máa ń mix papọ̀ mara wọn gbà mí torí ẹ̀ka gbogbo àwọn àfa tó ń sọ̀rọ̀ yìí àtàwọn tó ń jẹ́ àwọn àfa ńláńlá lóde òní Sheikh bin ni Usaimin ni al ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí n tẹ̀ fi sẹ́gbẹ́ kan wọ́n á sọ fún yín pé mọ́ lọ kéwú lọ́dọ̀ òní dídíà kéwú tó sọ òun ni kí wọ́n lọ gba ìtumọ̀ alukur'ani àbí ìtumọ̀ hadisi lọ́dọ̀ oníbídà kódà tẹ mọ́náwù balaga sheikh usaimin wọ́n ṣe ṣáàrù ilé àtìtì sheikh bakar bizek wọ́n sọnù rẹ̀ kíkọ́ mọ́ lọ kọ́ kìíní lọ́dọ̀ oníbídà olùsọ́kọ́kọ́ lọ kọ́ náwù balaga ibi tí ó gbà wọlé sí ẹ lára tí e ti gbogbo àwọn poisons ẹ̀ tí e ẹni yìí lẹ́ni oní bídíà ni ṣe a lè gba àdíṣe ó dẹ̀ ń pèpè sí bídíà ọ̀pọ̀lọpọ̀ afọ́n àmà ní kíni ẹmọ́ gba àdíṣe lọ́dọ̀ ẹ̀ ẹfà àdíṣe yẹn lẹ̀ ara wọn tán ní ẹgbà àdíṣe ọ̀rá gba àdíṣe yẹn lọ́wọ́ ẹ̀yìn torí pé kíni ẹ̀rí ń bò mí ṣe bá ti ṣe àmẹ́bí ni ẹgbà ṣùgbọ́n ìtumọ̀ àdíṣe yẹn àwọn àfọ́ọ̀kì ń gba ìtumọ̀ àdíṣe lọ́dọ̀ oníbídíà torí pé oníbídíà yóò tú àdíṣe àmẹ́bí ní tútú tí ó bá ni kódà yóò tu ayé alukurani ní tútù tí ó bá ìfẹ́ inú rẹ̀ mu so yàtọ̀ ń bẹ láàrin kásọ̀ wípé agbàdìsí ànábì tó ń bẹ lọ́dọ̀ oníbídíà àti ìtumọ̀ àdìsí torí náà àgbọ̀rọ̀ dà pọ̀ sọ̀rọ̀ tí àwọn dòktór fáàlì tún kàfù wa bó ṣe rí nìyẹn bàbá ń ka àwọn tíra àkídà àwọn àfa àṣáájú bá ṣe máa rí bẹ́nu tẹ́ pẹ́ngbà ní ìhàn wò pé ah ṣàwàṣe àti ìṣèkankan ṣáá táàmù ò pé kí ni ṣáṣíṣì kankan ṣùgbọ́n àwọn nǹkan tó máa ń jẹ́ ìrújú ni pé fi gbogbo yẹn lẹ̀ kódà àwọn àfa aládìsì wọ́n gba àdìsì lọ́dọ̀ onídìdí ìyàtọ̀ bẹ láàrin hadith àti sharu hadith àsìkò tá àwọn àǹsìn kò ń ṣe àsìkò tá ń gba hadith ni àsìkò tí à ń ṣe kíni tá ń gba sharu hadith ni kò sáfà aládìsì kan máa ń sìn tí ó sọ pé kíni àdásànà kíní kan tí ó wà ní pé sánàdù ẹni àwọn àdìsì ni ó ti wà mú dáwọ́ náà ṣùgbọ́n ìtumọ̀ àdìsì yìí má lọ kọ lọ́dọ̀ oníbídíà otherwise ní tó bá jẹ́ àṣàrí yóò tú àwọn hadithi fún ẹ bìtọ̀rí kọ́tìn àṣàríyà tó bá ní sufi ni bìtọ̀rí ya, kárìjì ni bìtọ̀rí ó ní tá à ń bá yí káàkiri àgbáyé lónìí ẹni tó ṣe pé ni àwọn tí ó lọ ń kọ́ ìmọ̀ lọ́dọ̀ masha yóò kàn mọ iṣẹ́ tí àwọn kàwárí jì ní ó mọ̀ ṣe torí pé àwọn tán ṣàlàyé àdìsí fún àwọn tán tú kùránì fún ọ̀nà ní kàwárí jì ló jẹ́ pé ẹ̀rí àwọn oníṣúfí mi masha Allah izu ni ó ń bẹ ó àwọn àdìsí dáadáa ṣe kó wọ́n tó pé ẹ̀rọ ní súnà tó bá jó tó jẹun kánú dáadáa yìí ó ti fi ó fi jẹ jẹrẹ torí pé ó àwọn àdìsí tó ah Bukhari Muslim gbogbo ẹ̀ ló ń bẹ wọ́pọ̀ rẹ̀ ṣùgbọ́n bóun ló ṣe tu fún ẹ títú àwọn oníṣúfì ni so ló fi jẹ́ pé ọ̀rọ̀ mọ́nájú sọ́lá fún sọ fún ẹ ó pàtàkì èyàn onímọ̀ǹkà àbíkẹ́ ẹ bá ń mọ tí àwọn àfà ìṣáájú wọ́n ń tàì láti dáàbò bo súnà ni ṣùgbọ́n ní ìsìn tá à ń rí nípa àwọn èèyàn wọ́n ń fọwọ́ kékeré ọwọ́ fúnfú yẹ mú súnà ó wá di pé à ń bàjá láwọn oníbídíà ní ó wá di pé gbogbo ẹ̀ wá ń dàrú mọ́ wa lọ́wọ́ àwọn ẹni ìṣíwájú ni àmẹ́sìn ju wọ́n lọ so yìí ń jẹ apá kan apá kejì ó ní ọ̀rọ̀ káwo bí àsìkò bó bá ṣe rí náà lápèjúwe wọ́n sọ àwọn nǹkan míì táwọn àfáà ní í ṣe ẹlòmíì ó lè jẹ ọba ni ẹlòmíì ó lè jẹ olórí ẹlòmíì ó lè jẹ pé àfáà tó lẹ́nu nùlù ni bí wọ́n ṣe tíìtì oníbídíà ìwọ tó kì í ṣe àfáà tó lẹ́nu nùlù lè mọ́ lè tíìtì oníbídíà bẹ́ẹ̀ ìwọ tó kì í ṣe ọba ó lè mọ́ lè tíìtì oníbídíà bẹ́ẹ̀ tó a máa gbọ́ lára ìtàn àwọn ọba tí wọ́n jẹ́ tí wọ́n ran onísúnà lọ́wọ́ a mọ̀ báwọn èèyàn bí almutawakil àwọn yóò tó ti Imam Ahmad a mọ̀ gbọ́ èèyàn kan náà létàlétà tó ń wá tó ń pè ní Mahmoud Subukdikin lára àwọn èèyàn tí wọ́n lè máwọn oníbídíà ni tó bá ní àwọn àṣàyẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìpẹ́lẹ̀ bọ́ọ̀lù gbọ́rọ̀ ṣe gbúgbà wọn lórí ìkíní mo ní pípa yẹ pé àwọn àṣàyẹ̀rẹ̀ náà ni wọ́n ní agbára tọ́jà wọn náà ń bẹ ní ipò tó jẹ́ pé ọba náà ṣe kí ni ó sọpọ́ tí wọn báwọn náà ṣe twitter àwọn oníṣúná ni gbogbo àwọn kan ló ti lọ ṣùgbọ́n ìwọ at least ní má ṣòfò ẹ̀sìn ẹ̀ níta ń sọ fún wa nìyẹn àwọn kan mí ń bẹ tó ti yé wa nílùú ta wa yìí more than twenty years ago àwọn kan bẹ tán ṣe dáwọ àmọ́bá yẹn ṣe dáwọ àwọn àwa àti òjò ń jòkó papọ̀ tá a bá ríra wa àtúmọ̀sálámà síra wa o ẹgẹ́ jẹ́ ẹ̀rí pa àti ìṣètò yìí ẹ̀rí pọ̀ lẹ́sìn ni wá ṣùgbọ́n káwàjọ jòkó ká mọ̀ pé wọ́n wá ṣe lẹ́kṣọ̀ lọ́dọ̀ wa ní wàláhì àárán ìbàjẹ́ lọ́wọ́ ni nísìn gbogbo àwọn nǹkan tó ń lọ láwùjọ wa nísìn ẹ̀rí kan wùyẹn nísìn wá ń fandafanda káàkiri láwùjọ àwa tá ń pèpè sí nǹkan náà àwa at least o lè ṣe yẹn mọ́gbọ̀n oníbídí àlé àní ọmọ kìí torí pé kí ni a lè mọ́ lágbára mo ṣùgbọ́n èyí tó lágbára àti ṣe at least ní ṣe yẹn mọ́bí tó ti mọ́ kọ́ ìmọ̀ láìpẹ́ yìí ní mo post kí ni iṣẹ́ sọ́lì fòzán kan wọ́n ní ṣe àlèkò oníbídí àkọwá ṣe lecture fún wa ni wọ́n ní rárá ẹ̀gbọ́rọ̀ ṣe kí ló dé wọ́n nítorí wípé ó lè mọ́ sọ̀rọ̀ ń pa bídíà rẹ̀ níjókòó yẹn àwọn èèyàn ní ẹ̀rí ní àpín yípo òkè náà lè mọ́ pé fún lẹ́kṣọ́ ibi tẹ́tí ń pè fún lẹ́kṣọ́ yẹn lẹ́ẹ̀dì get used mọ́ bí ó ṣe padà ṣe kíni tí ó rí di poison ẹ̀sìn yín lára ni ọ̀rọ̀ bàbá Sheikh Sọ́lé Fọ̀zán onílé sanwó iṣu sí nìyí kò sẹ́ni tó ní ká báwọn èèyàn jà àbáwọn èèyàn jà tẹ́lẹ̀ náà ṣùgbọ́n kálukú ń ṣe dáwà ẹni tó bìlíìfù nu kó máa ṣe protest káàkiri ó ń ṣe protest àwọn oníjọ́ ìní wọn ṣùgbọ́n pé kókè àwọn ẹkẹjọ ọmọ ṣe pọ̀ ní ẹpa àwọn tó ń ṣe protest yẹn náà ẹgbàá káwọn náà wá ṣe lẹ́kṣọ̀ fún yín mọ́tàláṣì làbíyà ṣe àbíyà ní ọ̀rọ̀ protest ààrí nǹkan lọ́dọ̀ àwọn àfa súnà tí àwa mọ̀ ní òde òní. iṣu tí à láti sọ ni so ní ṣókí ká láàrin àǹgbà hadith anabi àti sáríhù hadith anabi ká sẹpẹrẹtì láàrin pé kí ni afẹ́kọ́ alukur'ani nípìnlẹ̀ tí àwọn èèyàn ń kọ́ alukur'an àti pé kí ni abẹ́mọ̀ bàtẹ̀sír kur'an ẹnu àwọn àfọ onísúnà oko lè lónìí. sheikh alalbani rahimahullahu ta'ala àwọn tó rọ díẹ̀ ṣùgbọ́n ìrọ̀ wọn náà wọ́n ní wọ́n tó kéwú lọ́dọ̀ níbi díà gbọ́dọ̀ jẹ́ tó ṣe pé kí ni o strong dáadáa níbi ọ̀rọ̀ àkídà níbi ọ̀rọ̀ súnà tó fẹ́ kéwú lọ́dọ̀ níbi díà ẹ̀sìn ẹ̀ gbọ́dọ̀ yí ẹ eléyìí ń bẹnu sùsùlá tó kú dá wà nóòrò wọn ṣùgbọ́n kákan da gbogbo everybody ilẹ̀ ìyá látàyé lẹ́kọ̀ọ́ everybody ayé lè lọ lecture wọn àwọn bí wọ́n ti máa gbé àwọn ìrújú yẹn náà fún àwọn èèyàn tí wọ́n dẹ̀ máa digest yẹn ni tí àwọn nǹkan tá à ń rí tí ó máa lọ káàkiri àwùjọ so èkejì nínú àwọn points méjèèjì tí mo mú wá òun ni wípé gbára ẹ lẹ̀ wọn ní kó báyà kan jà wọn ní kó kó ní bídíà létí wọn ní kó kàn ní kó lórí òun ṣọba òun ṣàfá àti oní agbára títí ẹni pé gba rẹ̀ lẹ̀ mọ́bí tí wà ti gba ẹ̀sìn yẹn eléyìí òun ni tí mo ní àfikún nǹkan tí àwọn dókítà wa tí wọ́n sọ tí ọlọ́mọba subhanahu wa ta'ala kí ó bá wa ṣe àlékún dáadáa wọn àwọn organize uh, lecture yìí sheikh maruf adébáyọ̀ abẹ́lọ́mọba subhanahu wa ta'ala kó ṣe àlékún dáadáa wọn náà gbogbo àwọn mashayikh sarumi sheikh abdullahi ìjàbàtà uh, àti gbogbo àwọn àfáwà tí wọ́n ń bẹ ní kalẹ̀ náà kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kí ó ṣàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa kí ọlọ́wọ́n bá kí ó ṣe ẹnu wa lọ́kan lórí òdodo kó jẹ́ ká rí ìyọ́nú rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka alhamdulillah ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk náà wọ́n ní ọ̀rọ̀ camp torí wọ́n ti bèrè ẹ̀ ní kí lórí ẹni ọ̀rọ̀ káàmpù nǹkan tó fi ẹ́ púpọ̀ ni káàmpù òun ni káwọn èèyàn kóra wọn jọ níbì kan àwọn alọ́jọ́ méjì wọ́n lọ́jọ́ mẹ́ta wọ́n lọ́jọ́ mẹ́rin ìyẹn kọ́ ni iṣu àwọn èèyàn wọ́n lọ sí hostel àwọn fọmọ sí boarding house tí ó lo àmọ́ ìyọjọ́ kó tó padà sọ́dọ̀ àwọn òbí ẹ̀ ń bẹ́ẹ̀ ẹ̀họ́n yẹn lọ sí yunifásitì yóò kó gbogbo ẹrú rẹ̀ yóò gba sàójì lọ àbí kó ló ń gba masara lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò lọ lu ọjọ́ mbẹ́ yóò padà wá sílé ó lè mọ bí ó sẹ́ lọ́hùn gan náà èyí nǹkan ní iṣu but kí la kóra wa jọ lé lórí ibi tí iṣu wà gẹ́gẹ́ nìyẹn kí la ń ṣe bóò la ṣe ń ṣe ìta ń ṣe tó bá ti tako sunna nabuwa muhammad sallallahu alaihi wa sallam àti manhaj àwọn salafu salih ẹni nǹkan yẹn wọ́n ní láti ṣe rọ́dù fún wọ́n ní láti ṣe rọ́dù fún nǹkan tí à ń ṣe tó tako tí àwọn sálàf tí wọ́n rẹ̀ náà nìkan tí ó mú àwọn ìrújú wa òní wípé arínú àwọn àfáà tí wọ́n kọ tíra tó fi tako àwọn káàpù yẹn pàtàkì yọrọ ní Saudi bíi Sheikh Abdulsalam Barjas rahimahullahu ta'ala a dẹ̀ rí àwọn àfáà tẹ́ ní kò sí nǹkan tó burú ń àwọn tọ́takò ó níbi tán ti ń sọ̀rọ̀ ó ní pọ́ìntì tán fi ń sọ̀rọ̀ àwọn tí wọ́n ní kò sí nǹkan tó burú ó níbi táwọn náà ti ń sọ̀rọ̀ àwọn tí wọ́n ní kò sí nǹkan tó burú ń bẹ eré àbí tí mo wò yìí làwọn wò àwọn tán ní aburú wà ń bẹ àwọn wo àwọn tí wọ́n ń kọ̀ǹtró àwọn kámsì wọ̀nyí ní Saudi ní àwọn nǹkan bíi early 90s mọ́ late 90s ní àwọn Ikhwan ni wọ́n dominate most àwọn camps wọ̀nyẹn tó ṣe pé táwọn ọmọ skul bá ti débi àwọn camp yẹn wọ́n á kà máa ti gbogbo àwọn ròrí wọn sí wáyé ọpọlọ àwọn ọmọ yẹn ṣùgbọ́n wọn àfáà pátánà bá àfikì ni wọ́n rí pé kíní yìí ewu ni ṣùgbọ́n nǹkan tí ó jẹ́ kí kíní yẹn rí lẹ̀ òun ni pé kò ní bákìn ìjọba mo rí pé pọ́ìntì mi clear dàtí àwọn àfáà tí wọ́n ń takò wọ́n ní bákìn ìjọba tí àwọn àfáà tí ń takò bá ní bákìn ìjọba wọ́n á yọ gbogbo àwọn olórí àwọn ìkúnánù tí wọ́n ń kọ̀ǹtọ̀ àwọn kámpsì yẹn wọ́n á yọ gbogbo wọn kúrò ṣùgbọ́n gẹ́gẹ́ ọ̀nà ṣe mọ̀ níjọ ìjọba òní pé tẹ́ ẹ̀ bá tí ìlọ̀tọ̀ wọn ń jà ìjọba lè mọ̀ dá tó ṣe láàrin ẹ̀yìn àfáàní ṣùgbọ́n pàtó ní pé àwọn ìkùnánù gbé kìíní ẹ̀ jáde pé wọ́n oppose ìjọba ní Saudi ó jẹ́ kí ìjọba náà wá wò pé a ah, ọ̀rọ̀ yìí nìyí kò ń fọ kékeré mú so position ìjọba ní Saudi ó wá agree pẹ̀lú position àwọn àfáà kan tó ṣe pé àwọn ti ń tako ìkùnánù tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ ní tọ́gbà pé máa yọ kò ni kò gbádùn eléyìí ló wá padà jẹ́ kí ọ̀rọ̀ wọn náà wá clear sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà míì tẹ́lẹ̀ tó ṣe pé àwọn náà ń sympathize pẹ̀lú àwọn ìfúnánù ní torí pé wọ́n máa burú wọn lọ títí ó ṣe káwọn náà wàgbà ẹ́ ṣe pẹ̀lú gbogbo kí ní aráfin tó ṣẹlẹ̀ wọ́n níbi ọtí ẹ̀léwu tó báyìí ilé ló kéjì mọ́ kí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi iná sọwọ́ di pé ìjọba wa bẹ̀rẹ̀ wọn so tó má ti fàwọn míì replace gbogbo ṣe ń bẹ́ nìyí nǹkan tí ò ní tako súnà ni àbí nǹkan tó ṣe yí pé at least kò ní máa kó àwọn ọmọ against àwọn olórí ẹmọ ní fìgbà tí ìyàn bá kó àwọn èèyàn jọ tó ṣe pé ìfẹ́ olórí ẹgbẹ́ ilẹ̀ ń gbìn sí ọkàn rẹ̀ ju bẹ́ẹ̀ ṣe ń gbìn sí ànábì sallallahu alaihi gan-an sí ọkàn rẹ̀ lọ. ṣe pé pọ́blẹ́mù ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lè mọ gẹ̀ẹ́sì ilé ṣé kàtọ́lá ń bá jà eré àti táwọn ti ń sọ̀rọ̀ nìyẹn àwọn àfá àwọn ń wo ìpínlẹ̀ báwọn èèyàn kójọ ṣùgbọ́n wọn máa burú tó ń ṣẹlẹ̀ nínú bẹ̀yẹ̀ yìí so ló jẹ́ ọ̀rọ̀ wọn ò takora wọn ìtẹ́lẹ̀ yìí rí tẹ́lẹ̀ yìí bá rí wọn bá jọ so káàmpù páwọn èèyàn lọ a ní wo kí náà ń ṣe ń bẹ̀ fi ń ṣe èyí ń la máa fi ṣèdájọ́ lórí káàmpù kọ̀ọ̀kan ṣùgbọ́n káà jẹ́ ọ̀rọ̀ tí àṣejù wà ń bẹ ni wallahu a'lam kò bá jẹ́ december kò bá jẹ́ october kò sígbà tí a kóra wa jọ tó ṣe wípé a lè ṣe àǹfààní fúnra wa níṣìí bá ṣe ń sọ̀rọ̀ ìwé ní sunday àìrẹ́ẹ̀kọ́ sunday yìí ní ọjọ́ ọdún àwọn kan ni àìrẹ́ẹ̀kọ́ ni ṣé kò ṣe ọjọ́ ọdún àwọn kan ni ọjọ́ ọdún àwọn kan níjọba dìdì recognize ẹ̀ wọ́n fọlé síbẹ̀ so ṣùgbọ́n àwa wò pé àsìkò tá a máa sábà ń ráyè yìí ẹja fi program sí àsìkò tá a ráyè yìí kò ṣe pé torí wípé ó jẹ́ ọjọ́ ọdún àwọn kan la fi mú ẹ́ẹ̀ eh, eh, torí pé ọjọ́ tó free ni the same thing náà ni àsìkò ọdún wọn bí a december ni àbí april àbí kìíní kan tí àyè bá ṣí lẹ́nìí wọ́n fi program sí ẹ̀ bá láì fi so a lè sọ pé wọ́n bá wọn ṣe ọdún tábà sọ bá wọn ṣe ọdún títí december àbí april àbí kìíní kan wọ́n bá wọn ṣe ọdún sunday náà nìyẹn ṣùgbọ́n tábà sọ pé ọjọ́ tí ó free òun ni àbí èmi máa ń ṣe lecture lójoojúmọ́ nísìn mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ní lecture monday lecture tuesday gbẹ tí mo ń ṣe lecture wednesday yìí tí mo ń ṣe thursday tí mo ń ṣe friday sọ́kùnrin sọ́kùn gbogbo ọjọ́ òun mọ́ sí ṣe lecture lọ́rọ̀ tèmi àwọn tó ń gbọ́ mi ṣe jojoojúmọ́ làwọn náà ń gbọ́ lecture ni ẹlòmíì Sunday nìkan ló ráyà àti gbọ́ lẹ́kítọ̀ tó lọ́ba fẹ́ wò ó túmọ̀ sí pé kò yẹ kí ó lọ gbọ́ lẹ́kítọ̀ Sunday torí pé ó bọ́ sí ọjọ́ ọdún àwọn kan ṣùgbọ́n kò ń ṣe issue sọ́jọ́ tó ráyè nìyẹn lẹ́kítọ̀ kan rẹ̀ ń lọ bẹ́ẹ̀ ó ti kò sí problem kó lọ gbọ́ ok mo fi lẹ́kítọ̀ sọ́jọ́ Sunday torí pé mo rí pé àwọn èèyàn máa kójọ tàbí àwọn organizers wọ́n wò ó pé káwọn gbé lẹ́kítọ̀ sí ọjọ́ Sunday torí pé wọ́n rí pé ọjọ́ tí mọ́sí fún wa free nìyẹn in tí wọ́n wò ní ẹjẹ́ á wò ẹ má jẹ́ ká wo wípé ọjọ́ àwọn kan ni torí wípé gbogbo ọjọ́ ayé àmọ́ aráwọn èèyàn kan sí kejì tí wọ́n máa ṣe ọdún kan sí kejì bẹ́ẹ̀ lọ India wọ́n láwọn ọdún tó ń ṣe lóríṣiríṣi bẹ́ẹ̀ lọ Iran wọ́n láwọn ọdún tó ń ṣe lóríṣiríṣi bẹ́ẹ̀ lọ Pakistan wọ́n láwọn ọdún tó ń ṣe lóríṣiríṣi yóò dẹ̀ fọ́ọ̀lù sí gbogbo ọjọ́ tá à ń ṣe lẹ́kítọ̀ yìí èyí tó fọ́ọ̀lù sí Monday ń bẹ́ẹ̀ èyí tó fọ́ọ̀lù sí Tuesday ń bẹ́ẹ̀ sáà káńsù gbogbo lẹ́kítọ̀ tá ń ṣe ní monday tuesday torí pé tẹ bá lọ sí india wọ́n ń ṣe ọdún kan ní ọjọ́ monday yẹn abadan a lè ṣe yẹn náà ọ̀rọ̀ pé aburú ń bẹ láwùjọ ọ̀tọ̀ kí a má da àwọn nǹkan wọ̀nyí pọ̀ àwọn èèyàn rí pé opportunity ṣí ilẹ̀ láti bá àwọn èèyàn sọ̀rọ̀ èyí wù ni wọ́n lò sọ́mọ́jì ká fi ọ̀rọ̀ yẹn lójú kọjá bí ó ti yẹ nítorí ẹ̀ka kan sílẹ̀ lórí ni kí náà ń ṣe níbi tán ti kójọ yẹn tó bá ṣe pé lẹ́kítọ̀ bídí àná ń ṣe bẹ́ẹ̀lú yẹ kán ṣe rọ́dù fún wọn kán dẹ̀ wọ́n náà àwọn èèyàn kan mọ́ lọ síbẹ̀ wọ́n lẹ́pẹ́ nǹkan tó ń sọ fáwọn èèyàn súnà ni ọ̀rọ̀ pọ́ gbé sí Sunday wọ́n sí Monday gbogbo ọjọ́ ayé yìí kò sí ìtàwọn ẹlẹ́bọ kan sí kejì ò kì í ṣe ọdún bẹ́ẹ̀ tó kò jẹ́ bó ṣe jẹ́ wallahu alam subhanaka allahumma hamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka